النبي يزكي حرام طيب النبي صلى الله عليه وسلم تجد يوم القيامة أبنوا أخوتي كيف يعطوني كل قلب يرى طريق السنة للإمام الطبري عليه رحمة الله في أنبات كارثة ìtí àtà ní ìjẹjọ olóyè ọ̀rẹ́ àwọn sọ̀hábà lẹ́nu sọ̀wọ́ àyè ọ̀fẹ́lẹ̀. Àṣàlàyé pé ẹni tí ó bá bá ní sọ̀wọ́ ọ̀fẹ́lẹ̀ láyé ó sọ ní ìgbàgbọ́ ní ìsìláàmù tí ẹni sọ̀wọ́ ọ̀fẹ́lẹ̀ tó lọ́wọ́ bákan náà náà ẹ lóṣù lórí Islam ìlú ẹ̀yẹ òun jẹ́ sọ̀hábà yìí. àwọn ṣàlàyé pé ìjẹ́ sọ̀hábà yìí ó ju gbogbo tí ń jẹ́ ìjẹ́ ẹgbẹ́ ọlọ́run àbí ìjẹ́ owó orí ó ju ìrọ̀lẹ́ ẹgbẹ́ olóyún ní àlùlẹ́bí ìjẹ́ wọn wá ń ṣẹ́lẹ̀ òwúrọ̀ yìí àwọn sọ̀hábà yìí. àwọn ẹni wọn tó kù ẹni àkọ́kọ́ olóyè àbúgbàpọ̀ ìṣèjì bákan náà fún wọn ọ̀sán bákan náà ọ̀kùnrin àgbà àṣán àti àìyéye ìṣàbẹ̀fọ́àlù wọ́n ti yọ ìwọ́n àwọn àìsàn ìwà àwọn ẹ̀mí ẹni tí èèyàn gbọdọ̀ máa pàtàkì ìlànà wọn jẹ́ tó gbọdọ̀ máa bọ̀ wọ́n rẹ̀. bolongi ke Yus bolongi dari kekale Kena orang di ini ini pasti Kena orang di ini pasti Ini orang sahabat Nah, ilsi akan ini Awasyaran nanti menurutnya Sorry, sebelumnya Di angka loh Ini dari Alayhi wa Kita orang saksi ó ń jẹ́ èdè àìyedè ìyapa ẹgbẹ́ lẹ́yìn gbàtẹ́ lórí ọ̀gbọ́n àlùfáàdà tó jáde láyé tó ń ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí òun náà ni àìlọ́kùn tọ́lá ni nípa àwọn tí àwọn àpáàtà ní àsìkò yẹn mo ṣàlàyé pé wọ́n tọ́lá ni wọ́n kú ní ọdún mẹ́ta ọdún àti mẹ́wàá ìpínlẹ̀ gbàgbà mẹ́rin sọ̀rọ̀ ọ̀tọ́lá ìjọ ìdáyé three round ten years ìwé ẹ̀mí ó yí so ó túbọ̀ sí pé àlọ́run kọ́ máa ń lọ sí kúrò èso ẹgbẹ̀rún ọdún ti kọjá ẹni pé one thousand years ó ti kọjá lórí ìkúrò ẹ̀mí ọ̀run kọ́ dà ní. Now, àwọn ọ̀rọ̀ tí ó wáyé pé ó ń jẹ́ nǹkan táwọn èèyàn dá rẹ̀ sínú náà tí kò sí ní ti ara ìsìláàmù wọn náà ní mọ́kànlá ni wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n ti fi kúnlá lẹ́yìn ọ̀gbọ́n ọ̀rẹ́ sọ́tọ̀ wọ́n ní ṣàlàyé rẹ̀ wọ́n ti fi ọ̀rí ìsúnlá ẹ̀rọ tuntun náà tí kò ní jó ní láàkà lóye wọn náà ní àkọ́lù fèjì náà ìyá ẹ̀dẹ́gbẹ̀rún wọn lọ kọ̀ọ̀kan rẹ̀. بسم الله الرحمن الرحيم قال أبو جعفر الطبري رحمه الله تعالى القول في الإيمان زيادته ونقصانه وأما القول في الإيمان هل هو قول وعمل هل يزيد وينقص أم لا زيادة فيه ولا نقصان فإن الصواب فيه قول من قال وقول وعمل يزيد وينقص وفيه جاء الخبر عن جماعة من أصحاب رسول الله صلى الله عليه وسلم وعليه مدى آل الدين والطب حدثنا محمد بن علي بن الحسن بن شقيق قال سألنا أبا عبد الله أحمد بن أمدل رحمه الله تعالى عن الإيمان في معنى الزيادة والاستقصاد فقال حدثنا حسن بن موسى الأشياء حدثنا حماد بن سلمة عن عبد جعفر عن حسن الحسن عن أبي عن جده أمير بن حبيب قال الإمام يزيد ويركض فقيل وما ذكرتنا وما نختاره فقال إذا ذكرنا الله فحمدناه وسبحناه فذلك زيادته وإذا ذكرنا وضيعنا ونسينا فذلك مثل الصالح حدثنا علي بن سعد الرومي حدثنا الوليد بن مسلم قال سمعت الأوزاعي سمعت الأوزاعي يا مالك بن أنس وسعيد بن عبد العزيز رحمهم الله ينكرون قول من يقول إن الإيمان إقرار بلا عمل ويقولون لا إيمان إلا بعمل ولا عمل إلا بإيمان الإمام الطبري عليه رحمة الله قل القول في الإيمان زيادته ونقصانه قال nípa ìgbàgbọ́ زيادته bí àtìmáàlì bó ṣe máa ń lékún wà lọ́kọ̀ sọ́ọ̀rọ̀ àti bí àtìmáàlì wọn pé ìgbàgbọ́ bó ṣe máa ń dínkù. nínú ìgbà tí ọ̀gbọ̀dọ̀ ìwé mùsùlùmí ẹni lè mọ bá lẹ́sìn yìí. Yeah ọ̀rọ̀ nípa àdìsí ìmọ̀ràn tí ó ti máa ń lékún ni àbí ṣé máa ń dínkù. nínú kan tí ó gbọdọ̀ ní mùsùlùmí òun náà ni ọ̀rọ̀ nípa àdìsí ìmọ̀ràn ògbàgbọ́. Àlejò sọ̀rọ̀ ọmọ ìwọ̀sán náà nínú kan tí ó jẹ́ ọ̀pọ̀ ojúṣe ìsìláàmù wọn. tọ́wọ́ jẹ wọn náà lẹ́yìn tó wọ́n lè sẹ́lọ̀ òun lè ọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀máì. Ṣé wọn àfún ní àpéjà tọ́lá ń ṣẹlẹ̀ nípa ẹ̀ṣẹ̀máì ó ti di ọ̀rọ̀ àwọn àìkọ̀wárì. Bákan náà, ó ti di ọ̀rọ̀ àwọn àìmọ́ọ̀jẹ̀ à. Bákan náà, wọ́n ti di ọ̀rọ̀ àwọn amòfúnná wọ́n jọmọ́ à. ọ̀rọ̀ àìsèmán lọ́dọ̀ àwọn àkọ́wárì. torí ẹni lọ wọ pé kí ni ètò máa ọ̀rọ̀ nípa ziyadatu tòwú ẹ̀kọ́ ziyadatu tòwú ìmáàn wọ̀n tọ́lọ̀ ìmáàn kí ni pàtàkì wọn bẹ́ẹ̀ lábẹ́ sọ́ńdẹ̀ àfẹ́ ìdúnà wọn máa ka ọ̀rọ̀ nípa lílékun ìgbàgbọ́ àti lílékun ìgbàgbọ́ fún àwọn kẹta wọn ti pàtàkì sí jẹ́ láti sọ nípa rẹ̀ ni. torí àwọn ọ̀rá yìí nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ ilé ni wọ́n ti sọ nù. bẹ́ẹ̀ ni àwọn bóòdì á ọ̀rọ̀ ìgbàgbọ́ òun náà ni wọ́n sọ àwọn náà nù àwọn méjèèjì wọn dúró níbi tí àwọn tó ń jẹ́ àwọn aṣáájú wọn nídìí ẹ̀sẹ̀ tí wọ́n dúró sí. Bí ẹ bá wá wo àwọn ìròlé àwọn méjèèjì ìkọ̀wárì àti àwọn kọ́ńtìà, ìwé ti lọ rí ní ara àwọn èèyàn ní ayé òde òní náà. Òun náà ló fi ṣe kókó àwọn èèyàn wúwo àkọ̀wárì, wọ́n ń sọ̀rọ̀ àkọ̀wárì jù lẹ́nu ìṣèjọ owó sì máa sọ pé alùpùpù náà ni àwọn ń jẹ bákan náà àwọn èèyàn nígbà wọn mọ̀ lọ sọ̀rọ̀ àwọn ọmọ òjì àlẹ́nu ìṣèjọ owó sì máa sọ pé ọ̀rọ̀ alùpùpù náà náà àwọn ń sọ kọ́dà àkéjà alùpùpù náà náà ni àwọn ń lé lẹ́nu ìṣe kókó kí wọ́n sì ní kó mọ èyí ń jẹ́ òdodo láàrin ọ̀rọ̀ àwọn kàwárí kí ọmọ sí ń bẹ̀ ọ̀rọ̀ àwọn mọ́rùkì á kí ọmọ sí ń bẹ̀ kọjá pé èyí tí alẹ́sọ̀ náà ẹ̀fọ́lá mú wá tó ń fi àwọn sọ̀hábà rẹ̀ síbẹ̀ iná ní kí èyí gbóná lórí. tọ́lá ní lọ́dọ̀ àwọn kàwárí àwọn gbà pé òun náà ní kọ́ọ̀lù wà ẹ̀mẹ́lù wà ẹ̀sìnkọ́ọ̀lù. ولا yẹn kóso títí tí ń jẹ́ iman òun náà ni ọ̀rọ̀ tó ṣe pé èyí ó di tọ́kàn ìkọ́ọ̀dù bẹ̀rù kan ìgbàgbọ́ wà nínú ọkàn rẹ̀ bákan náà èyí ó wọn máa wí ìgbàgbọ́ rẹ̀ jáde lórí àwọn bákan náà oríkì ara èèyàn yóò wá jẹ́rìí tí n tí yẹn ń sọ lẹ́nu tí n tí yẹn sì ní ọkàn ìtumọ̀ ẹ̀dẹ́ pé orí kí ọmọ jẹ́rìí sí ọlọ́dúnkè yẹn máa ń ṣe àwọn iṣẹ́ tí èèyàn máa ń fi orí kìí ṣe kí o ní mo ní ìgbàgbọ́ àmọ́ bẹ́ẹ̀ yẹn tí ó sọ lẹ́nu ó ti lóhun ti bẹ́ẹ̀ ṣẹ̀fọ́ àlejò yọ̀ níyàn àmọ́ tí ó máa ń ká mọ̀ pé lágbájá yìí á ìgbàgbọ́ bẹ lọ́sàn-án rẹ̀ òun náà ní ká máa rí àwọn iṣẹ́ ìgbàgbọ́ tí ọmọ ṣe yóò lọ kí ọ yóò lọ gbà rẹ̀ ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ ń jẹ́ ìdáadà lára rẹ̀ yóò máa forí kéṣe kúrò ẹni yẹn láti gbàgbé àwọn ah, yìí ó ní ìgbàgbọ́ tó èyí lè sọ torí àwọn orí rẹ̀ kọjá ní mùsùlùmí lè ní ìmọ̀lẹ́ nínú àmì ìròyìn tó tọ̀tàn èyí tó tún wọn júwèé iṣẹ́ alẹ́nusọ̀ bá wọn ẹ̀sẹ̀ lọ nítorí fún àwọn sọ̀hárà ẹ̀mí. àmọ́ àwọn ọ̀wárí àwọn ní àìsèmáàlì yẹ̀dí wọ́n ní ìmáàlì òun máa ń lékún sí ni wọ́n láyé ń kó sùn kí má lọ́gbọ̀dọ̀ dínkù gbàgbọ́ yẹn dínkù lọ́dọ̀ àwọn ọ̀wárí. ẹni tí gbàgbọ́ yẹn bá ti dínkù lọ́dọ̀ ọ̀wárí ìròyìn yẹn wọ́n lè kó ti ṣe kùtù ní pẹ̀lú ọlọ́run. àwọn gbà pé ìmọ̀lì èyí ni gé ìmọ̀lì ọ̀gbọ́dọ̀ dínkù. torí pé ìjọba ní ìmọ̀lì dínkù ìjọba rẹ̀ ni pé iṣẹ́ rí ènìyàn ó ti ń dínkù ẹ̀jẹ̀ lèèyàn ń ṣe. tó àwọn kan wá ti gbà pé tó bá ń ṣe lọ́rùn ní àwọn ẹ̀jẹ̀ ńláńlá ẹni yẹn kò lè jẹ́ mùsùlùmí. يعني في إيمان في المال لمن إيمان لا يستعجل من الجواب أخواني كبير أو المرجئة أقول لك الإيمان قول باللسان والقلوب اللي أعلمي تبقى تقول لا إله إلا الله أبي أنا مسلم قلت كذا ويؤخرون العمل wọ́n yọ wọ́n yọ iṣẹ́ ìṣe fún bẹ́ẹ̀ ó lè ṣèṣe kọ́ọ̀dù lè kọ́ọ̀dù lè kọ́ọ̀dù lè sàn ó lè tó bá ti ní lọ́kàn tó kì í ṣe jì í sẹ́ni tó ti wí lẹ́nu ó ti tán ìwà ìlú lọ́la àlẹ́ ó ní kò méjì ní kò ìgbà tá a bá rí yàn ìwà àwọn ìkí òkú àbí èkí o ìwà ènìyàn náà tí ó bá ti wí láìláìláìláì lọ́wọ́ àá tó tó ní mùsùlùmí náà ẹni táwọn kọ̀wárí àwọn ṣàtẹ̀kù àwọn mọ́lùdíà àwọn ṣàtẹ̀kù ẹ̀yàn tó áàlù tó lè wọ́n jàmà àwọn agbóla àríké ẹ̀jẹ̀máà انتقاد من القلب وقول باللسان والعمل بالجوارح يزيد وينقص ولكن جاي دعوه هنا لكنه جاي يفكر هو لو عليه وقت نقطع bákan náà kọ́ wa fún ọmọ ọmọ jáde lẹ́nu bí ojú ọgbà pẹ̀lú lórí rẹ̀ bákan náà àlàáhàmẹ́ lórí ìjọba rẹ̀ ìwé tí wọ́n lọ fi oríṣi ara ṣe àwọn nǹkan tí ìgbàgbọ́ ní yóò ṣe alùpùpù náà lè yẹ sí iná ni máa ń lékún wọ̀nyẹ́ ń kó iná ni àti máa ṣíkù. iná ni wọ́n ń kọ́ láti fi ṣàlàyé wípé ìlànà àwárí kìí dé ìlànà òdodo bákan náà ìlànà àwọn mọ́rùtí à kò kìí dé ìlànà òdodo wọ́n náà àwọn òṣèlú tí lànà tó yọ ju náà bẹ́ẹ̀ àwọn ọkùnrin al-iman qawlu bil-lisan واعتقاد بالقلب اعتقاد بالقلب وقول باللسان àwọn tó wá ní لا يزيد لا ينقص ونضطر في الدنيا لا كفر ولا إسلام ẹni tí má ti fi pé ní mọ́nà rẹ̀ dínkù láyé irú ẹni yẹn ẹni tó mọ sẹ́kùrù kẹ̀míra ẹni tó ń ṣe àwọn ìwà ìfẹ́ ńláńlá wọn láwọn òde pẹ̀lú mùsùlùmí ní ayé àwọn òsì ní pẹ̀lúkì pẹ̀lú ni àwọn tó bá ti dọ̀ òkè yára yóò gbìyànjú lọ́dọ̀ ni. àwọn kọ̀ọ̀rọ̀ àwọn ní ẹni tí ó máa ń ṣe ẹ̀sẹ̀ nílé ayé ó jẹ́ mùsùlùmí àwọn oníṣẹ̀ṣẹ̀ ńláńlá àtàyè yìí àwọn oṣù lọ ọkọ̀ tó kéwòn yìí ni tó bá fún wa ṣe òṣèlú ìyá náà yóò fún wa gbé ìsinmi e náà àwọn mọ̀tẹ́sílá ló rò ayé yìí àwọn òde pé yàgùrò bẹ́ẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ nàìjíríà بين المنزلتين يكون في منزلة بين المنزلتين يعني كي يو الله يمدي yóò wà láàrin méjì nínú àwọn àyè méjì kan wọ́n wà láàrin rẹ̀ oníṣẹ́lá ẹ̀kún ló mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀kún àfẹ̀rẹ̀ wọ́n lákìlẹ̀ rẹ̀ mẹ́ta ló fẹ́ lọ sí lọ. tó ibi ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ rèé báwo ló ṣe ń gbé káàkiri gẹ́gẹ́ bí ẹni pé ìlànà àdìsún ẹ̀kọ́ ìjàmá rẹ̀. iná mi máa ń sọ̀rọ̀ àríwá ní wàhálà kọ́ńtì ìmáà ṣe rí ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ huwa qawlun wa amal wọ́n ló ṣe rí ìgbàgbọ́ yìí òun náà ni tí yàn án sọ jáde lẹ́nu wà á máa ló iṣẹ́ tí yàn án ṣe lò ní ìmọ̀ràn yẹn pé ìtìkọ́lù náà ni wọ́n ní yẹn pé ìtìkọ́lù ti wà ń bẹ̀ ike tí ń jẹ́ àjùmọ̀ràn ìtìkọ́lù èyí ó wà kọ́ ó kò wú jáde wà á máa lóyún ó sì máa fi jẹ. Iná ni tí ìjọba ti rí ẹni tí ó ń jẹ́ mùsùlùmí tó lé lá ilaha illallah. Àbí ẹni ó ń kírun tí ó gbà tó mùsùlùmí wọlé yìí. títí téèyàn fi orí nǹkan tẹ́lẹ̀ yẹn ń ṣe tí ó bà ìmọ̀ rẹ̀ jẹ́ àti tí ó bà ìsìlámù rẹ̀ jẹ́ àwọn òrí kankan tí ó ba ìgbàgbọ́ rẹ̀ jẹ́ olùsọ pé kì í ṣe mùsùlùmí ẹni ó ti kọjá àlà ìkọjá àlà rẹ̀ ó sì ní ìdí òkùnkùn bá àrẹ̀fẹ̀ àrùn ara rẹ̀ náà ló fọwọ́ fà rẹ̀. ó ní pé ọ̀rọ̀ àlùfẹ́mọ́n ọ̀rọ̀ ìgbàgbọ́ ẹ̀lọ́mọ̀tọ́ra rí wọ́n ní èrò mọ́ orí jáde lẹ́nu iná ní jọ sí àwọn sàhábà tí wọ́n lọ sí àdéhùn àwọn kan jáde lọ sí ojú ogun ìgbà tí wọ́n darí bọ̀ wá wọ́n wá ìjà tán sọ̀rọ̀ ilé wọn bọ̀ bó ṣe darí bọ̀ wá làwọn bá àwọn méjì làwọn làwọn jọ lọ wọ́n nìkan òun jẹ́ ọmọ màdínà sọ̀rọ̀ ilé ìlẹ́jẹ́ ọmọ nínú àwọn ṣe pàdé ara wọn ṣe kéré màdínà kan wò onírú àwọn ṣe nípa àwọn fẹ́ lọ ní ojú ọ̀la yìí pé ara wọn rè ọba ní ilà ilà ọba ilà ọba ọba ti náà ilà ilà ó ní ẹni tó ọ̀nà sílẹ̀ ńlá fún ara ní oúnjẹ ọba àjà olóhùn ti dèjì pé irọ́ náà fà ilá ìlà ìlà ìlà ọ̀rọ̀ òjò lẹ́sìn lọ́rùn òní olùpàtà àìsàn òbí orúkọ yìí olùmọ̀ gún ní ọkọ̀ ìdánilẹ́yìn rẹ̀ sáà ládàá òun gún jákujáku bóyá ti fẹ́ ẹ̀tọ́ báyìí ọ̀rọ̀ ti di ọ̀dà lẹ́yìn sọ̀rọ̀ ìfẹ́lẹ̀ ìgbà tí wọ́n dé ọ̀dà lẹ́yìn padà àlẹ́yìn wá ní kíkí ló ṣẹlẹ̀ wọ́n á ní òun rí ẹnìkan ní ìwòlẹ́bí bíi mo yẹ ló báyìí ló ló dá ilá ha ilá ńlá ó ní ìní ọ̀dá lóhùn ìní kó omi ìdìgbò pa ni àlẹ́bí ní ilá ilá ìlà àwọn ìdíje gbogbo ẹni tó ní ilá ilá ha ilá wà. ó ní à ìnáwó kọ́ ẹ̀ wò kọ́wọ́ kọ́ ẹ̀ nílẹ̀ kọ́ ó ní ibi tó ń bí kò ní nítorí ọlọ́run ẹ̀rọ ní kú ní ń bà àlẹ́bí ní alá ṣe àkọ́kọ́ ìbá tí ó la ọkàn rẹ̀ ni ó la ọkàn rẹ̀ ọmọ tó ti bí bá ọmọ tí ọmọ dẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti rí nígbà tí ó rí tó bàbá ìyá ara wọn ti balẹ̀ ṣe á olùkọ́dà òun tí ó wà àwọn pé irú tó ṣẹlẹ̀ sí òun yìí kó sì jẹ́ pé ṣẹlẹ̀ sí òun tó wájú kó òun tó gba ìsìlámù inú ló ti bàjẹ́ jù lálẹ́ ti ta ìṣẹ́nu wọn ni pé á. قتلته بعد أن قال لا إله إلا الله نجد رواية أنواع أنا أقول كيلو كاوي نجد لا إله إلا الله كوي تبات تبات كيلو فو نجد القيامة وقلت في نكتيوها tí wọ́n fi ń dá mùsùlùmí mà tí wọ́n bá ti lára nínú ìṣesí rẹ̀ ìfẹ́ tí wọ́n bá nǹkan rẹ̀ jẹ́ kí ọwọ́ ìta ó dùn nípa ìsìláàmù ìrọ̀rùn tí ó lè lẹ gbogbo mùsùlùmí rẹ̀ lè lópin ìgbà tí ìyẹn ò fi orí nǹkan kan tó lè ba ìsìláàmù rẹ̀ jẹ́ náà ni ẹ̀lẹ́mọ̀ kọ́kọ́ wá ní sọ̀rọ̀ yìí pé wà ẹni yẹn bí ni wọ́n yẹn kó àmìlà ó ní sí ìgbàgbọ́ tó máa ń lékún tí wọ́n ń dínkù wọ́n ní bí yá dàtàlì. فيه ولا نقصان أم لا زيادة فيه ولا نقصان ó ní àdínkù tí ẹ̀ sí àlékún ni àdínkù sí ìdínkù wọ́n ní fa iná sọ̀rọ̀ adé fíìhì kọ́ńdùrọ̀ nǹkọ́ra wọ́n ní gbólóhùn tó ń ṣe kòńgẹ́ òun náà ni ẹni tó bá sọ báyìí pé wọ́n kọ́ń ló ń wà ẹ́mẹ́lò ẹni tó bá sọ pé ìgbàgbọ́ kọ́ń ìdí yóò kọjá nílé lọ lẹ́yìn ìgbà tí ẹ bá ti tọ́ka kalẹ̀. Torí sẹ́kọ̀ọ́ fi ní ìyẹn kí wọ́n sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi fi ẹ̀sùn kọ́ọ̀lù sí títí wọ́n lẹ́nu pé ẹ̀sìn náà títí ọmọ ìlú àgbọ̀ nínú ọkàn náà. Ó ní kóòlù gbólóhùn tó yọ ọkàn ni wà á máa lò iṣẹ́ tí wọ́n máa ń ṣe ní sẹ́wọ̀n ní á ìṣe mùsùlùmí ló ṣe yìí. Àmẹ́ni ilé ìtura jáde bọ́ta ń sọ wá ní èmi ò mo mùsùlùmí ni ní láìlá ìlàlà àmọ́ kìí kírun kìí kírun wọ́n mọ̀ pẹ̀lú lójú òkú tiẹ̀ ni. tó bóyá yóò ní ẹ̀mí òun lé náà ní nínú ẹ̀rọ òjú ọ̀hún lẹ́nu níjọ́ tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ òkè ọ́ ti ń fún ọ lẹ́nu pé ẹ̀mí òun lọ́mọ ilé kankankan àbí àbọ̀nà ń gbé àìsàn sínú ọkàn rẹ tó wá lé ọ̀sọ̀fọ́lọ́run. tó àbí ẹni tó wọlé ojú òun àbí èsì yóò ní dààmú òun tí ò ní kí o irú ẹni yẹn fún àwọn bá wí lára ìlà rẹ̀ wá o tí bá wí látàárọ̀ dálẹ́ ní gbogbo ìgbà ẹni yẹn kì í ṣe mùsùlùmí tí ò kí o ọ̀rọ̀ lásán ní ọjà ìlẹ́nu kò ṣe iṣẹ́ tí ọlọ́wọ́ bá ń béèrè lọ́wọ́ rẹ̀. Àlọ́rù sọ̀rọ̀ rí ó ní wà nínú sọ̀rọ̀ ara fún ọkọ̀ olùmọ̀ǹkan ní tó kò ń gẹ́ni هو قول في إيمان قرطين لنني وعمل كشتين ومعشري يزيد وينقص والإيمان من يقول إيمان يعزنا يكون فإن كل الله في القرآن كله بيزداد إيمانا مع إيمانهم اللهم هو الذي أنزل عليهم السكينة هو أنزل ما في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم الله ما لي يوم الله وضع إني من كل تقبل نوع المسلمين ليزدادوا إيمانا مع إيمانهم هو بعد ما يكون يدعو lórí ìgbàgbọ́ wọn nípa ìyàpọ̀ àlùfẹ́ fi rẹ̀ pé ìmọ̀ni máa ń máa ń lékún ìgbàgbọ́ yẹn máa ń lékún bóyá ṣe máa ń mọ̀ kí lápẹjà pé á ìgbàgbọ́ rẹ̀ ń lékún àbí ẹ̀rẹ́ ni yóò rọ̀ pé ìgbàgbọ́ mi sì ń lékún. Ebi ẹran fi mà òun náà ni tí ẹ bá ti rí iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tí ó rẹ̀ lọ́rùn lánàá ọmọ wa rọrùn fún yẹn láti ṣe lónìí. Àwọn dáadáa ìfẹ́ láti ṣe ọlọ́run tí ó rẹ̀ lọ́rùn lánàá wọ́n á ti gbé ń rọrùn fún yẹn ní ìní láti máa ṣe ṣẹ̀fẹ́lú mi àti fásitì rẹ̀ tí ó kè ìṣòro ńláńlá ní fẹ́lú mi àti fi ọgbọ́n rẹ̀ kalẹ̀ wàhálà ńláńlá ni àti ṣe sùúrù ìfẹ́lẹ̀kẹ́ bá ti mú wàhálà ńláńlá ni kọ́dà àti kírò nítorí bá tẹ̀ fi kiri lẹ́nu àti máa kírò wàhálà ńláńlá ni fẹ́lú mi òun náà wọ́n pé à gbogbo àwọn kìnìún ní mọ̀jọ́ rẹ̀ fún mi lóògbé wọn náà wà ní ilé òun ló ń kí òun lásìkò ìwé tó lọ tó máa ń ní ọ́ látẹ́lẹ̀ lánàá ọwọ́ di tí ó rẹ̀ lóòrùn lọ́dún lónìí ẹni tó bá tọ́lọ́ wọn lóyìn àwọn ọmọdé láti kí ọlọ́run bá ní wọ́n ìlà kọ́ọ́mú ìlà sọ̀lá ti kọ́ọ́mú kò sáadá ó ní àwọn ọmọdé láti kí èèyàn lọ́ba dìde tó bá náà lọ kí òun jẹ wọ́n dìde ní dìde ti kọ̀ àwọn òun yá láti yóò máa ní ìyẹn dínkù yẹn àwọn ọ̀rọ̀ wa yóò lókè àti òun tó bá yẹ lọ́ọ́ dín náà ọbẹ̀ kí òun bá yí ọkùnrin tó ń balẹ̀ ọ̀rọ̀ òde tó bá pè wọn lórí òkú òde lókù tó òde rẹ tó ń kú òun ìdínkù gbàgbọ́ ní ní wọn kí òun bá ké nínú òun ti kò dé mọ́lẹ̀ dé tó ìgbàgbọ́ ní ilé kó ní ní wọn wọn lọ lálẹ́ kò ní ọ́ la obìnrin ní ọ́ kò ní ọ́ la kó tí gbogbo apá rẹ̀ kalẹ̀ láyè kó rọ ẹyọ iṣan rẹ̀ kalẹ̀ kò ní la tó kò ní la kódà kò ní ẹlòmíràn láti yọ gbogbo àyà rẹ̀ kalẹ̀ obìnrin ní wọ́n ti mọ gbogbo bẹ́ẹ̀ ní rẹ̀ tí gbogbo ẹ̀yìn rẹ̀ ti rí ságbó ilé wọn gbogbo bẹ́ẹ̀ ẹ̀yìn wa ti tó gbogbo bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíràn ti ń la ní tiẹ̀ ń mo náà lọ́wọ́ adé pé é eh, ọlọ́run lè dáná níwà sí ara kalẹ̀ wọ́n wọ hijab hijab ṣẹlẹ̀ hijab ti ẹ̀sìn ọlọ́run hijab ti ẹ̀sìn ọlọ́run ọwọ́ ń wọ̀ ìwọ náà tó ti di di pé o tó tó lórí pé ìtumọ̀ lè kọ́ ọ̀dùn ẹ̀rìn tí o tó ìgbàgbọ́ ni ìgbàgbọ́ tí èyí mo fẹ́ fi yọ ọ̀nínú tí mo lọ́la lè dùn kọ́mọ́lé kú onílé náà ju wàhálà rẹ̀ bí wàá pọ̀ ẹ̀rọ ẹ̀rọ iṣẹ́ ìgbàgbọ́ fọ́ nìyẹn o àti kí ló ẹni yẹn kó sì yá fún ìgbàgbọ́ rẹ̀ ṣe kó fún ọkàn rẹ̀ ṣe láti pinnu pé á n kí n ṣe yìí n sọ náà ní ìwọ̀n ṣe ìrọ̀lọ́ wa ọba tó dáa ní ìwọ̀n ìbẹ̀rù ọ̀pọ̀ ṣe ọba tó dáa ní ọba náà lọ́nìí tí ọba ní àníyàn tí ọ̀dà tí ti bẹ̀rẹ̀ kẹta tí ọba ti yí àníyàn yẹn padà ẹ̀kẹ̀kẹ̀ náà ti gbà lọ́wọ́ rẹ̀ náà pé ẹ̀ yí àníyàn padà náà lọ ní ẹ̀ torí kí bóyá ni kí gbogbo àwọn nǹkan títà ń gbé ìṣe rẹ̀ ni kódà ìwà àwọn ìwà bóyá àwọn náà lórí ayé lọ́wọ́ tó gbé gbòòrò ní ọ́ ògbógbó mọ̀dàrú ọlọ́kẹ́ gbogbo ìwà kìkì gbogbo ní táwọn kọ́mọdàrú papọ̀ lórí táwọn ń dè wọ́n ọ̀tẹ̀ ìdí náà kó táwọn jalẹ̀ wọn náà kí ni wọn ní ọ́ lórí tẹ́lẹ̀ tó bá ti ń ṣe bí ọ̀tẹ̀ yìí ara wọn ní ọ́ ah, ah, ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ tí mo dà wípé á ah, kí ló ti mo lẹ́yìn fún ìṣe ọbẹ̀ dá wàhálà kí ló mo dá wàhálà lẹ̀ fún. tó kí ni ìwọ̀n á ní ọ̀la kí wọ́n sọ èdè yẹn dẹ́gbù ìmọ̀ọ́nà máa ń náà nínú ẹ̀rọ ìgbàgbọ́ tó ń lékún lọ. tó náà ni wọ́n kọ́ wa ní sàlàyé pé wọ́n yá ń kùtù ìmọ̀ọ́nà àti máa dínkù ètò máa ń dín ìmọ̀ọ́nà kù. òun náà ni kéèyàn wá bí ẹ bá ti ń bẹ̀rẹ̀ sí iṣẹ́ ẹgbẹ́ wájú ọ̀rọ̀ àwọn ti ẹgbẹ́ ọ̀rọ̀ fún ọ lánàá ojú ọ̀rọ̀ òfin wọn lónìí láti máa ṣe wọn tí ẹ̀fọn ń fọ̀rọ̀ ẹ̀yìn láti ẹ̀rọ ní ọ̀la wọn ti máa gbádùn ọ̀rọ̀ ẹ̀yìn lóṣè wọn ṣe máa ń ṣe kí ta ṣe ń kẹ́ ìjọ ṣe ń tò gbogbo mọ́ ní ọ̀la látàlọ́ ìwọ́n ti ń ní ọ̀la òní kì í ní ọ̀la láti wá ní ọ̀la lónìí ẹ̀ ní ọ̀la láti tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ wá ní ọ̀la mọ́ lọ́rọ̀ wa fẹ́ lọ́rọ̀ lọ́rọ̀ fẹ́ dàpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ná lọ́mọ ní dìde náfíà lóru lọ́mọ ní kí Al-Qur'an kó tètè láwà wọ́n wá dìde lónìí gbogbo nǹkan ni wọ́n á ní wọn la yóò kíyèsí ara rẹ̀ wọ́n náà lọ́mọ mọ́tún lánàá wọ́n á dìde ọ̀bẹ mi dùn lọ́gbẹ́ ọ̀bà yẹn jẹ́ wọ́n láyé o ọ̀bà yẹn jẹ́ náà aláìkíyèsí rẹ̀ ẹlòmíì yálé àtìyàwó ìyá àbí àwọn náà ní ìyáálé ọmọ ṣàyẹ̀dá fún oṣù ah, mọ́ ti dúró fún wọn wọ́n pe à ìrùgbà ìrùgbà ìrùgbà mẹ́ báyìí àwọn àjọwọ́ ti gbogbo náà aláì fẹ́ ti ìdàwọ́ rẹ̀ díẹ̀ nù kí àjọwọ́ ti gbogbo náà ní gbogbo tí ń gbà látà náà ẹ̀ ìgbà wọn látò lónìí ní ìgbà náà tó ó ní kí gbogbo dáadáa tó ń ṣe tó ń gba ládàá ládàá ń fẹ́ wọn láti ìgbà bẹ́ẹ̀ lórí ọmọ ẹgbẹ́ dára sọ́kọ rẹ̀ lórí ọmọ ẹgbẹ́ dára síyàwó rẹ̀ tó wà lóko ìyàwó yìí kìlá mẹ́ta jẹba yìí àbí ọkùnrin yìí oṣù afẹ́fẹ́ wa ló mẹlẹ́ ṣe ń kà mọ́ ojú rẹ̀ náà ti pé ẹni yẹn ó ti ń dínkù ní ìgbàgbọ́ gbogbo nǹkan tó bá ti ń jẹ́ iṣẹ́ rẹ̀ ni ti ń ṣe sáńtọ́ ní àbí súnyà ní ọ̀rọ̀ sí èsì bẹ́ẹ̀ ni ẹlòmí tó tó ń náà ni yóò yẹ lára láti yọ ọwọ́ kalẹ̀ nínú ẹ̀kọ́ àbí nínú drug tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti jáde kó bọ́ọ̀lù tó ló tẹ̀lé ra fún lánàá àwọn pàtó tó lóyún lọ́la ni tó ń náà ni yọ ọwọ́ kalẹ̀ ilé ìwé ọ̀sẹ̀ kalẹ̀ ilé ìwé ọ̀sẹ̀ tójú kalẹ̀ gbogbo ìdìmú gbogbo ara ilé wọ́n ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti dàgbà pé ẹlẹ́yà Gbogbo àwọn àbúrò ọkọ tí wọ́n máa ń gbójú ní ẹ̀fẹ́lẹ́ ọ̀dà àti ìgbà láti ìgbójú ẹ̀yẹ rẹ̀ àti ẹ̀kọ́. Tó àdáwò bọ̀ ní yẹn náà. Àdáwò ti bọ̀ sẹ́kì sí ẹ̀sẹ̀ rẹ̀ nù. Tó ìmọ̀lẹ̀ rẹ̀ ó ti gbóòrò. Tó kọ́ ọ̀dọ́ sànà ẹ̀mí àwọn sọ̀rọ̀ yìí. Tó àdúlágbájá ẹ̀rí ara ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ tí kíní tí aburú yẹn ò bá ti tó o ti ìlera rẹ já fún un bẹ́ẹ̀ ọ̀la yìí mọ̀nà rẹ ìmọ̀nà rẹ ìtọ́nà ìmọ̀ fún wọn gbà àti kó o já wọn ìtọ́nà yẹn kúrò níbi àwọn tó ń ṣe yẹn. sẹ́wọ̀n gbogbo àwọn ọ̀sẹ̀ yìí nǹkan tí o pé tí kò òbí sínú kò òbí sínú kí ni kò òbí sínú ayé tó náà kò òbí gbogbo àwọn wàásù wàásù wáyé lọ́wọ́ rẹ̀ ẹ̀ àbí nínú lọ́wọ́ rẹ̀ lélẹ́yìí kódà ẹlòmíì ariwo pípa ni ọ̀dà bí ẹ máa ń gbé lóṣù náà gbogbo tí ń jẹ́ àwọn kìtọ́ọ̀nù àmìlà àwọn ìwà dáadáa ní èrò gbọdọ̀ náà kọ́ gbọdọ̀ náà kọ́ fúnra rẹ̀ ariwo ọlọ́wọ́ bá ní kò dáa àlẹ́sọ̀ lọ́wọ́ àlẹ́sọ̀lá àbí àyà fúnrán tó ń bá ní pé wọ́n gbọ́ lóòdù ní sọ́ọ̀tì náà rẹ̀ ń wọlé kalẹ̀ nígbà àǹkà àfọwọ́rẹ́ ti dà pé inú àwọn ohun burúkú tí ò da láyé òun kẹ́tẹ́kẹ́tẹ́ mi bẹ́ẹ̀ wá ní ẹni tí wọ́n máa ń pariwo ló wọ́n ti dàgbà ládùúgbò tó ọjọ́ kò ní ojú rẹ̀ rẹ̀ kò dáa kúrò ìfarabalẹ̀ ẹ̀rù ẹ̀kẹ́ kára ẹ̀rọ náà balẹ̀ kò dáa tó ọdún tó bá dé ojú náà wọ́n lè jẹ́ ojú ara rẹ̀ balẹ̀ òun kúrò ìfarabalẹ̀ kọ́lọ̀ wọ̀ wọ̀ bá dáa mọ́ nínú wà á rí wọ́n wọ àwọn ọ̀nà tó fi kọ́ra rẹ̀ kọ́lọ̀ kí òun náà fẹ́ jẹ́ ní sí ìrọ̀pá balẹ̀ ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìní wọn ṣàgídí má gbogbo àwọn nǹkan yẹn iná ìlú jẹ pé kí ẹ bá ti ń rí ṣe èyí á jẹ fún ìyá ń lékọ́ ní ìgbàgbọ́ nù àwọn ọgbọ́n tó ti ń rí ṣe lánàá dáadáa ọwọ́ àti lónìí ọwọ́ àti ìṣòro ìyá ò jẹ́ lọ sọ́ọ́nù ìgbìmọ̀ ìyá ń dínkù níbi ìgbàgbọ́ nù. àlùmọ́ọ̀mù tó bá ní wọ́n bí ìjà àlùkọ́rọ́rù. من جماعة من أصحاب رسول الله ومن طوالي لقد عوى جماعة يتعوى يركك نوع صحابة صلى الله عليه وسلم والجعال يقول من منزق من منزق وهو عليه ما آل الدين والفضل والذي يروى عقيدة لوري الدول لوري النبي لوري عقوان جاء alùpùpù eh, àwọn ẹlẹ́sìn ọlọ́run wọ̀nyí kọ́bìlì àwọn ẹni ọlá ẹni pé àwọn sọ̀hádà àwọn sàbẹ̀rún àwọn sàbẹ̀rún sàbẹ̀rún onígbó dúró lórí lórí báwọn ti gbà yẹn pé ìmọ̀lẹ̀ máa ń lé fún bákan náà ìmọ̀lẹ̀ àti máa dínkù bóyá ni pé àwọn pàrọ̀pàrọ̀ lóyàn tí wọ́n dé lẹ́yìn àtàwọn ẹni yìí lọ́tọ́ àwọn ni wọ́n dá oríṣiríṣi kalẹ̀ ẹ̀rọ tí mo sọ lẹ́ẹ̀kan. tó padà wá sílẹ̀ bó láti fẹ́ lé léṣe àkéda kàwárí àti àkéda mọ́lódé à bó láti fẹ́ lé léṣe bá àwùjọ wa sile bo lati fe le lese akeda kawari ati akeda molode a bo نعم المهم طبعا يبقى هذا الكلام يعني في روايات وهي حدثنا محمد بن علي بن الحسن بن شقيق قال سألنا أبا سألنا أبا عبد الله أحمد بن حنبل رحمه الله عن الإيمان عن الإيمان في معنى الزيادة والنقصان صح طيب. أيوب آه، الطبري يقول محمد بن علي بن الحسن بن شقيق وصفان الطين سألنا أبا عبد الله طلع في أبا عبد الله أحمد بن حنبل إمام أحمد بن حنبل رحمه الله عن الإيمان كيف بحكي لنا هو نبع ó ní táwọn tí nígbà táwọn ń béèrè ni pé fi máa ń dìyà rẹ̀ sí ọ̀nà fún un kéde pé táwọn ní ìmọ̀ làwọn ń béèrè kéde pé kí ní jẹ́ ìmọ̀ làwọn ń béèrè ní pé kí ìmọ̀ ni máa ń lékún àbí ìmọ̀ ń dínkù káà nípa káà ìmọ̀ Muhammad láti wáyé pé حدثنا الحسن بن موسى الماذا؟ الأشياء حدثنا حماد بن سلمة عن أبي جعفر الخطلي عن أبيه عن جده عمر أمير بن الحبيب قال الإيمان يزيد وينقص والإيمان الثاني يقول هذا أمير بن الحبيب قل الإيمان يزيد وينقص ó jẹ́ ní iman a máa lékún iman a sì máa dínkù lára mùsùlùmí fàkíì wọ́n á dínkù ábà ikú wọn láti yẹ àjẹsí òwò wà máa lọ bọ́ọ̀lù bóòlù àti máa ń ma dídí lílékún ìgbàgbọ́ wà máa ń lọ sọ́ọ̀lù bóòlù àti máa ń ma dídí kún ìgbàgbọ́ pàpàlù. ó ní bàbá ìwà tó báyìí pé ìdá àdàkẹ́ náà wá à fàḥàd فحلبناه وسبحناه فذلك زيادته وإذا غفلنا وضيعنا ونسينا فذلك نصره قل إذا ذكرنا الله كنت أرانت في ربع إذا أرانت في أفكار تقيدون جوهر في ربع ونبكي أتكو عبادة لهذه kí wọ́n ti lọ lè ṣe é kí bàbá àwọn bá ti rántí ọlọ́wọ́ bá yẹn táwọn ti sọ̀rọ̀ hánà wọ̀ alhamdulillah táwọn ti sọ̀rọ̀ náà ilá ilẹ̀ wà olùkọ́ àmìlá ta dúpẹ́ fún ọlọ́run wọ́n ta sàhánà ta ṣe àfọ̀mọ́ fún ọlọ́run bàjáde kẹ̀sì àdẹ́kùn bí kí má lè fún ọ lé fún ẹ̀ wọ́n tó gbọ́ àwọn iṣẹ́ tó ọba pa ọ́ láti pẹ̀lú ká ṣe bí kú ọlọ́ba kan láṣẹ ká dúpẹ́ ọlọ́ba kan láṣẹ ká ìsọ̀hánà ọlọ́ba kan láṣẹ ṣé wàá ní bí kú táwọn yìí kìí ṣe àdíkiri onílù kìí ṣe àdíkiri onílù bá kìí ṣe àdíkiri onílù bá kìí ṣe kí ẹ̀ ń fọwọ́ lu àyà rẹ̀ fa nǹkan mọ̀ràn wí wọ́pùrù wọ́n àti nọ́ọ̀sì kàtàdọ́rù àánú wà kó ṣe àṣàlẹ̀ وجول الجهل من القول بالغدو والآثار ولا تكن من الغافلين الله سبحانه وتعالى ومن تبكى رسيم يوم وضع واذكر ربك بنفسك ما رسي يوم وضع فلالا ولكا àwọn tó bá tó wá rẹ̀ sí rẹ̀ yẹn tàgọ̀rọ̀ àìn pẹ̀lú pẹ́pẹ́ fúrú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàkọ́pẹ̀lẹ́ àtàn àti jẹ́ẹ́jẹ́ wọ́n dúró lẹ́yìn jà àyè ní ẹ̀kọ́ láláyé ní máa wí jákè tọ́lọ́ wa pariwo tó ẹlòmí ọ̀pariwo ló tọ́ ara tó ẹlòmí ọ̀pariwo ẹ̀mí rẹ̀ ó ti pin ìgbúdó léyìí kìí ṣe lànà tí àjọṣọ wọ́n ọ̀rọ̀ sọ́nà tó ti kọ́ àwọn sọ̀ ara ní ẹ̀kọ́ ọdún olùdíkìrì ó ní táwọn bá ti ń yún sí ọlọ́run táwọn olùdíkìrì kí wọ́n díkìrì tó ní ìdí agbègbè tó ní ìdí àyíkẹ́ tó kalẹ̀ lórí pàǹtí díkìrì yìí bọ́ọ̀lù gbòlùfẹ́ lórí gbòlùfẹ́ lórí ni wọ́n sọ ábà ní sọ̀rọ̀ yẹn wọn sọ́ọ́bà wọn ni wọ́n ti zikiri kí wọ́n ń ṣe kí ni kí wọ́n ti àbọ̀ ìbò kalẹ̀ sọ́ọ́bà wọn ni ti zikiri kí wọ́n lu àyà rẹ̀ sọ́ọ́bà wọn ni ti zikiri kí ń jó òtú ẹ̀ lórí zikiri àwọn jẹ́kọ́ pé ó bá lẹ́yìn ní kí wọ́n ti ọlọ́run tó ní kó jẹ́ ìbámu pẹ̀lú àyà ìkọ̀ọ̀hán wọn kì í pariwo wọn kì jó تتنوعها الجنس لا فقط إذا ذكرنا الله صار إلى تمام السيارون فحل بناءه تاجب القرون وسبحنا تاج سبحان الله ولفذلك زيادته إن جبريل إيمان اللي قل وإذا غفلنا فتغزل فعلا في نوم يعني في شهر الدين ààrẹ àti ṣe ààrẹ ti fà gba alága nínú nǹkan yìí káyọ̀tì múra sí lára dé ṣe wọ́n ní wàjà ìyá ẹ̀rọ tá a ti rárá wa láre tá a wá òfin ọlọ́run láre tá a tí iná tá ẹni tó gbàgbọ́ ti dínkù lọ bọ̀dọ̀ tí wọ́n ti lọ mọ̀ ẹ́ lẹ́yìn nígbà tí wọ́n bá ti tó iṣẹ́ èèyàn rí ṣe lásìkò tí wọ́n ti rí ṣe lẹ́sìn ọ̀rọ̀ ìjọ tí wọ́n ṣe nínú ẹni yẹn ẹni tí a sọ pé a ti mọ́lẹ́mọ́ ilé kọ́nà mọ́lẹ́mọ́ ilé kọ́nà bọ̀dọ̀ náà ni àwọn iṣẹ́ ẹni tó ṣe é ti tó mẹ́nu kan ẹ̀wọ̀n náà wọn àwẹ̀ bóyá àwọn ẹgbẹ́ wọn ń ọmọ ń gbà ní ayélujára bí ọmọ ń gbà lónìí yóò àti kékeré bá báyìí báyìí ibi ọmọ wa páyà tí ti di abúlé wa o yóò àti di àwẹ̀ kánlẹ̀ lónìí ó ti lọ́sọ̀ tí ó ti di rẹ̀ kánlẹ̀ tó iye ẹni yẹn kó lọ wọ̀ pé àìsàn ah, tí ń ṣẹlẹ̀ tí mo jẹ́rìí ẹ̀díyẹ rẹ̀ ló ti ṣẹlẹ̀ tí o àbíkẹ́lẹ́ mi jẹ́ ìgbàgbé jẹ́ àwọn náà ìjọba ló ti lọ́kọ̀ọ́ kẹwàá tó wà lọ́jọ́ ọgbọ́n bá tó dúró bá rẹ̀ yóò ẹ̀yọ́ kí lè gbà rẹ̀ nọ́fìlà bẹ́ẹ̀ ọ̀nà nìyẹn tí alùpàdé àti ìdílé ọkùnrin ìdá ọkùn tí ìjẹ̀rọ kan má bá rẹ̀ yóò rẹ̀ náà tọ́lá ló ní á ìbèrè ìgbà wà rẹ̀ láì jẹ́dà yìí. bóde tó ló ń sinú ló ń sinú ló ń sinú bọ̀ náà irú ìjọba yẹn tí ìlera ti ń ní àdínkù níbi iṣẹ́ rẹ̀ yìí kí ọ̀nà pé ìgbàgbọ́ yẹn náà tó fi ń dínkù rẹ̀. نعم ذكرنا حدثنا علي مصطفى سلام علي حدثني وعبياته وعب ولد حدثنا علي بن سهل الرملي حدثنا الوليد بن مسلم قال كنت سميت الأوزاعي ولا عقبال نوع أوزاعي ومالك بن أنس أسمالك وأنس يمكن ملك مالك وسعيد بن أبي العزيز سعيد بن عبد العزيز رحمه الله فرق كتبنا ينكرون قول من يقول ومن تقول بلو يسوع تقول إن الإيمان إقرار بلا علم تقول عن الإيمان إقرار كي يكون بلاسلي طبعا بالنسبة لله طبعا عمل وفي شلة àwọn olùgbé máa ń sọ ní ìjọba rẹ̀ àwọn olùgbé máa ń sọ dákàdá lọ́wọ́ àwọn olùgbé àwọn ìkàrọ̀ ń jẹlá àmì ìbára yóò àkìrú lọ́la àmàlà ní mùsàlùmí láti ìgbìmọ̀ àwọn yẹ ní kò níbi níbi irú ẹ̀ náà ń bẹ̀rẹ̀ àwọn tí ó fi ẹ̀rìn wọ́n ti lẹ́nu kan ti wò ní ìyẹ̀dẹ̀ ẹ̀ tí wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ bí lè tẹ̀ máa ń jọ wà ní wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ bí lè tẹ̀ máa ń jọ wà ní bóyá orí gidi ni o àwọn tó fi o kọ́lá ń bẹ́ẹ̀ náà afáàlá ńlá lu ìlẹ̀ tó wọlé afáàlá ńlá ni wọ́n nǹkan ní dápẹ́ tó bá ti gbọ́ orí kó wọn yìí ìlú kó wọn náà wọn á kàtọ́ bẹ́ẹ̀ lu yìí aláìjọ tó mọ kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí mo ní yé wàhálà yìí ti dúdú gbígbà wọ́n ní afáàtọ́ bẹ́ẹ̀ lu yìí ikú afáà yẹn ikú afáàlá ńlá ni ọmọ tó ń tẹ́lẹ̀ pọ̀ lọ́ọ́ ó ní àmọ́ ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ wọlé iṣẹ́ tó fẹ́ ṣe wọ́n ní kó ti bẹ̀rẹ̀ sẹ́yìn ọwọ́lé kálíwá ọbẹ̀rẹ̀ sẹ́yìn báyìí wọ́n ní àwọn àwọn ní ẹ̀rọ ajáde sí i bàtà àwọn àwọn ní ajáde tó jáde ní iṣẹ́ yẹn wọ́n ní àfa àkílọ̀ wọn tó báyìí àfa ni mo fẹ́ di ẹni tí yóò ní orúkọ tí ó kọ ní oṣù nípa lẹ́mọ́ nínú ìlú wọ́n ní àá àwọn ní ẹ̀rọ àwọn pé tó wà nílẹ̀ ní pé ọjà ó pọ̀ ní ní parẹ́ àmọ́ ẹni tó wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ní pé ọ̀gbọ́dọ̀ kí òun náà a afáyé ọlọ́pàá àfọ̀ ìdára àmì ẹ̀rọ ló ń lakọ̀kọ̀ afá apá ìfẹ́ yẹn ti dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ afá tó wá ń lò ó afá ń lò ó afá ní àá mo lọ gbogbo ọ̀hún tá parẹ́ yẹn afá kẹ̀kẹ́ ìfẹ́ yẹn padà ní oníṣẹ́ ń ta ara yìí ní àyè ní àwọn ẹ̀yẹ bá ní ipe tọ̀ kí ló tọ́ àfààní ó ti gba pé èmi kí ọ̀rọ̀ olùgbòkò àfààní bẹ̀rẹ̀ pé gbogbo àfààní bàbá tí ó ń gbajúmọ̀ káàkiri gbogbo ìlú rẹ̀ nínú ẹ̀yẹ bá mọ̀ ìmọ̀ yìí wà ní búrẹ́kẹ̀ ìyí wá pọ̀ pé wọ́n á pariwo rẹ̀ káàkiri ó ní àwọn àfààní ó kí ọ̀rọ̀ lábẹ́ òkè ọ̀rọ̀ pàlú láì gbàtọ́ ọkọ̀ gbọ́ ọ̀rọ̀ mọ́ ní ha àfààní aláyé ṣe mùsùlùmí mu o yìí ṣe yìí ṣe wà láì kàdírí àdúrà ọmọ yìí aláyé ṣe mùsùlùmí wọ́n rò pé á jẹun jẹun ọdún lórí wọ́n á jẹun ìwọ̀n àdúrà wà láyé ní lágbájá ní o ní o mo ní ọmọ púpọ̀ ah, ẹ wò kí ni irú yìí àkéde àná. àfihàn èrò ìyá rẹ̀ bí ṣe ń tẹ láwùjọ rẹ̀ yìí o. wọ́n ní wọ́n lọ́mú àlẹ́ mú àní ìsọ̀lì ní máa kára òkúrọ́ òkúrọ́ kí ó rọ ní àlẹ́. níjọ́ làlẹ́ ìsọ̀gbọ́n ọ̀rẹ́ sẹ́ńdà ló wà ní màdínà ìsọ̀lì wọn lọ́mú àlẹ́ mú àní ìsọ̀lì ní máa kára ó wà màdínà fún apá àwọn ìsọ̀mọ́jì wọ́n ní màdínà ní ìsọ̀lì ń kí lónìí oṣù àkọ́jú mọ́ká lè fi ọ̀nà ìfi ó ti wà mẹ́dínà ẹ̀rọ mẹ́dínà tí wọ́n ta àwọn kátó wá ní nàìjíríà sí mọ́ká tó afáyẹ̀ òkè ń kí ọ̀rọ̀ kò sí tó wájú káàrò ìlú ọgbà rẹ̀ wọ́n ní kó sì lọ sílẹ̀ ní ọlọ́run àti àwọn ìdí àná. kúrẹ́ káàkiri àwọn ìṣúná bá ti yé ti jọ́ pé nìkan bẹ kì a ó lè ra ilé ìwé ìṣẹ̀lẹ̀ ọlọ́run kékeré gbà kékeré tó àfàlọ́ láti wọ́n lè nǹkan dákọ̀ rẹ̀ ni àmàbà tó sọ dàgbà ńlá fún àyẹ̀kẹ́ ti sọ jáde yọ tó sọ àmọ́ mo sọ ní sọ pété ẹ̀wò yìí ó ní ẹ̀wò bàtàkànyà wá kí o mọ́ ẹ̀wò iyì rẹ̀ wá tán lónìí kéwù rẹ̀ ọ̀tán lùlù ni lónìí gbogbo ilẹ̀ Yorùbá yìí kéwù rẹ̀ ọ̀tán lónìí kó dàtọ́ bá pe gbogbo àwọn àfà kíkẹ́ afẹ́rí gbogbo ọmọ kéwù àfà yìí ẹsẹ̀ onígbà gbogbo lọ́rẹ́ nínú àpáta ìkírò wọ́n ní àhà ah, ah, ẹsẹ̀ wà báyìí. tó òun ni pé àkídà tí ìsàkídà rẹ̀ tó lọ jàmá òun ni oníkàwé èèyàn dá a mà wípé áà ah, kèbèrè là báyìí kèbèrè gbà yìí kékeré ah sọkọ́lá àwọn tó ń gbọ́ nígbà yẹn káwọn afáàtì ń bẹ láwùjọ rẹ̀ fẹ́ ń gbà yẹn fún ọjọ́ tẹ̀lé àfa àti ìtàlẹ̀ lọ́rọ́ pé nítorí àfa àti ìtàlẹ̀ dé ìdíhùn lọ́gbà ilé ìwà ti ń bí àjò wa lọ ní tó ń hàn àgbà wa lọ yẹn pé àwọn fẹ́ wọ́n wọ́n fẹ́ràn òdodo àwọn afa àti àwọn akójẹ òde kan gbádùn akójẹ ìtọ́ ọmọ tó ń lo wọn akójẹ òde wọn gbádùn afa lè mọ gbogbo tí n sọ yìí o kọ́lá ti mọ ẹni tí n wí báyìí àwọn tó lè kọjá yìí irú àwọn nǹkan yẹn nǹkan tí ó gbọdọ̀ yí wọn ká lùkú wa ni kí akéde alùpùpù náà kó yíyan sáńdà alùpùpù náà nǹkan kí ọmọ ẹja alùpùpù máa ṣe fún náà wọn máa ń mọ ẹni jẹ sáńdà alùpùpù náà wà láyé àbùkù láńlá ni fún yà àbùkù láńlá ni sọ yẹn gbọdọ̀ dá àkídà múrùtí àmà ó dá àkídà àwárí jìmà ó dá àkídà alùpùpù náà ó dá àmà kò sá àkídà mùsùlùmí náà lágbó wà yìí yàtọ̀ àbúrò yìí àdúgbò wà yìí kò sí tó àkílẹ̀ àwọn oúnjẹ àdáni àtàkílẹ̀ àwọn àwárí tó iná mùsùlùmí ayé ayé aṣọ́tò wà wọ́n ní yòókìrú na kọ́nà lẹ́yìn àkùn gbogbo àwọn ẹni wọ̀nyí ìmọ̀ máàlìkì sàáyé gbọ́dọ̀ àgbẹ̀bí ẹ̀ẹ́dẹ̀ àlùmọ́ ọ̀gáyìí. وما تقوين طبعا تقوين إن الإيمان إقرار بلا علم طبعا الإيمان ìgbàgbọ́ ni kò ní di àwọn ti ṣẹ́ níbẹ̀. wọ́n yà kú lóhùn fún àwọn ọkùnrin nìyẹn pé lẹ́ẹ̀ẹ́mẹ́lẹ̀ ilá bí àmẹ́lẹ́ wàlá àmẹ́lẹ́ wàlá àmẹ́lẹ́ ilá bí ìmọ̀. wọ́n lè kò sí ìgbàgbọ́ fẹ́rẹ́ àti kí ìwọ́n lọ ṣiṣẹ́ rẹ̀ ó lọ ṣiṣẹ́ ìgbàgbọ́ rẹ̀ tí ìwọ́n ti ṣiṣẹ́ ìgbàgbọ́ ẹni náà ò wàlá àmẹ́lẹ́ ìgbàgbọ́ máa ń ṣẹ́ lásán ilá bí ìmọ̀ pé ìmọ̀ ìgbàgbọ́ wà níbẹ̀ من الإسلام إلى أهل السنة والجماعة فيها تبرعهم من المجاج سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. صوتك ليه؟

ní áwòrán ara gbogbo ọ̀nà náà gẹ́gẹ́ bá ṣíṣe ètò ìgbàgbé ọ̀hún lágbára nínú ìgbàgbé ìrọ̀rùn púpọ̀ lẹ́yìn àti ọ̀la ti gbé omi kíni tí o ti wẹ̀ tó kéwì rẹ kó kọ́kọ́ bu omi sí ọwọ́ rẹ̀ kó ṣọwọ́ lẹ́ẹ̀mẹ́ta tó lẹ́yìn ìgbà ṣan abẹ́ lẹ́yìn àti ọ̀la ṣan abẹ́ tán yóò wá sálẹ̀ ọ̀la bí àlọ́ láti ọ̀rẹ́ ìdí ọ̀rẹ́ tó lẹ́yìn ìgbà náà tí ọba sára máa fẹ́ kí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí tó kí ọ̀rẹ́ kí ọ̀rẹ́ fi ẹ̀jẹ̀ kalẹ̀ ìyọ́n pa ilé ìyọ́n pa ibi ìyọ́n á fi ẹ̀jẹ̀ kalẹ̀ kò ní sí wọn ẹ̀ṣẹ̀ tó lẹ́yìn ìgbà náà ìyọ́n àdá omi kí o rí yàn lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta ìyọ́n da omi kí orí lẹ́ẹ̀mẹ́ta láti ojú ìyọ́n kọ́ ya omi yẹn wọ́n yà ní orí rẹ̀ àti gbogbo ọrùn náà ni wọ́n ti yà papọ̀. ìròyìn ẹgbẹ́ yẹn ni wọ́n àti àwọn ìfi apá ọ̀tún yẹn. ìròyìn yóò tó dáa sí apá òsì rẹ̀ náà bẹ̀rẹ̀ níbi kan bí wọ́n ti yẹ̀ lẹ̀ nígbà tí ẹ bá tó ń lọ ní kò bá jẹ́ mi kò bá jẹ́ mi ta kò tó kárí ara èèyàn gbọ́dọ̀ ṣe é lọ́nà tó lóde kárí rẹ̀ àmọ́ ìwọ orí ìjẹta ni èèyàn gbọ́dọ̀ fọ òun ní ẹ̀mẹ́ta gbàgbé ti dàbí sẹ́rí mi èèyàn dàbí sára lẹ́ẹ̀kan náà tí wọ́n ti rí pé òun èèyàn ti kárí gbogbo ara rẹ̀ gbogbo òun ló dàbí kárí òun ní òkàlẹ̀ òkàrà àmọ́ orí yẹn èèyàn gbọ́dọ̀ ṣe ní ẹ̀mẹ́ta wọ́n lọ wọ̀ ẹ̀ náà. Olúwo ìwé ìṣẹ́lá Wọ́n ti gbé Assalamu alaikum warahmatullahi tí ẹ kó padà ní ìmọ̀sídé lọ́pọ̀ ọ̀rọ̀ sí lọ́pọ̀ ọ̀rọ̀ máa ń bọ̀ ìwà tọ́lá àkọsílẹ̀ òyìn fún ìtọ̀. Òfin tó gbọ́ tẹ̀ tí o ti ẹ̀sùn dọ́là fún bàbá yìí. Ọ̀ ìdí o burú tẹ̀ ó bọ̀ wá. Ìjọba ló tẹ́lá fún ìṣọ àríwá ní àdúgbò àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ máa ń rìn ìrìn àjò ní ìṣúná rẹ̀. Ṣé o ti yọ ọ̀rọ̀ yóò bá rárá yóò lọ? Èyí ìjọba ọ̀pọ̀lọpọ̀ tí àti ọtí tó ń lè gbà á. ìwà ọ̀rọ̀ ní ọgbà dára lójú ti gbà rẹ̀. Àwọn dára pé ọtí lóhùn kẹsàn-án yìí kí ọ̀rọ̀ bá lọ rẹ̀ wọ̀. Ọlọ́run bí ọ̀tà ààrẹ lóòrùn lẹ́nu ìlú wọ̀tọ́kúra wọ̀lá àtà ààrẹ lẹ́nu ìkúlé wọ̀lá ìjọ. Jọ ẹgbẹ́ ọ̀rọ̀ ayé lọ́wọ́ lórí iṣẹ́ rẹ̀. Ẹgbẹ́ ọ̀rọ̀ ayé lọ́wọ́ lórí iṣẹ́ burúkú àti ọ̀tẹ̀. Òun náà ló gbé yóò sì lọ́wọ́ láti ìgbòho àwọn ìjọba yìí. Ìwé ìjọba ti pé ẹ̀jẹ̀ àṣà ìjọba bá gbé nǹkan tó dá lọ́wọ́ òun gbà lọ́wọ́ rẹ̀ ìjọba bá ti tó tó ti gbé ìjẹ lọ́wọ́ lọ́gbà yóò lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Náà wọ́n lè ní ìdíkọ̀ǹkan fún ìbá ìlú lọ́dún gbígbẹ́ ẹ̀ ọ̀nà sọ́run gbè. Náà ọlọ́run obìnrin ti ṣe ìyẹn lè fa ẹ̀rọ ìlẹ̀gbẹ́ ló ti fa sí ọmọ ọkùnrin. Ẹ̀rí tí ó wá òun ni pé wọ́n fà mí lónìí àtọ́kùnrin àtọ́bẹ̀rẹ̀ èèyàn fà mí. ẹ̀wọ̀n bíi tí alẹ́ sọ̀rọ̀ sọ́nà ti tọ́ kí wọ́n pa ẹran fún ọmọ tàbá bí alẹ́ sọ wá pẹ̀lú ọmọ ìlú pé ẹ pa ẹran méjì fún ọmọkùnrin ẹ pa ẹ̀ọ̀kan fún ọmọbìnrin. àmọ́ àyè ẹ̀rí kẹsàn-án sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kíkẹ́ fa orí ọmọbìnrin wọ́n ti ẹ̀gbọ́n tó sáyé mọ́tò àdìpọ̀ ọ̀wà lẹ́nu ìgbẹ́lódé láyé alẹ́gbẹ̀rẹ̀ fẹ́ràn bákan náà wà ní tú àìlèwé àgà ẹ̀kọ́ ìjọ kíkó lórí rẹ̀ màtá pàápàá ṣàlàyé àní tú àlọ́ àgà ìtumọ̀ náà ni pé ẹ̀fà orí ọmọ ṣé ọmọkùnrin nìkan ló ń ní ìdọ̀tí lórí rẹ̀ irun rẹ̀ títọ́ ọmọkùnrin nìkan ló jẹ́ lọ títọ́ ọmọbìnrin náà jẹ́ ìdọ̀tí àlàyéta ní ìfàhìn ìfàhìn mùsùlùmí àlejò àìsàn ìsàlẹ̀ ní kí wọ́n fa orí wọn. òògùn lórí ọmọkùnrin ṣe rí ibi tó wọ́n ti jáde náà lọ́wọ́ ìrọ̀ ti ló ti jáde lẹ́sìn ní ẹkún ìyẹ̀kún ẹkún mẹ́ ọ̀wọ̀ ọ̀rẹ́ sọ́nà ìgbàwó ni sàrátò gbàwá bẹ̀rẹ̀ àti ìgbàwó tó parí ó ha gbà tí ó bá ti tó ọ̀rọ̀ bá ti di pé ó bá ti ń tara tí ó ń tó ike kẹ́lí àwọn kò sí yẹ. Ìrẹ́lẹ̀ ni pé irú àsìkò yìí ni wọ́n ti yàgò mọ́kànlá mẹ́wàá mọ́kànlá wọ́n ti di mọ́kànlá bọ̀ fún ìjọba náà dàdú lórí ọ̀yẹ́yẹ́ ọ̀hún ti máa lágbára gan nígbà yẹn. الله أعلم مثلا الإمام مسلم الزمني قال بسبب وتتولى أعواش But you increase salat al raka. Two compulsory for us to follow him to do the faith and disbelief studies together. kí iná ń bá ṣàdìgbò bóyá ó ń kí ìṣà ó ti wá kí ọ̀rọ̀ mẹ́rin pé ó bá tó dìde tó ń dàgbà ẹ̀ àwọn ẹ̀yìn tó dá lójú rẹ̀ ẹ̀dùn kò ṣàlọ̀ wá ọ̀dà ẹ̀yọ́ rẹ̀ òun ti lọ sí ẹ̀yìn ìjòkó sí ẹlẹ́dà lónìí. ẹ̀dùn wá ní wọn ló fẹ́ ìyẹn tẹ̀lé ó ti dá lójú ìfẹ́ ní lọ yìí kó ló wá wọ̀ pẹ́ tẹ̀lé. kọ́dà ló bá dá lójú rẹ̀ tó tó dìbò tẹ̀lé pé aláàbò tẹ̀lé ẹ̀ ìwọ ènìyàn mìíràn mìíràn bàtẹ́ ni ẹ kí wọ́n bá ti di ohun ọ̀dùn tó ń tẹ̀ pẹ̀lú bá wọ̀ pẹ̀lú ẹ̀yìn tẹ̀lé ẹ̀ àti omi tó bá wọ̀ pẹ̀lú wọn bá wọn ti di kó wọn bá wọn ti di ojú ọ̀nà tó má tó kó wọn ti pẹ́ kó tó kó tiẹ́ kó yẹ kó wọn sára kó wọn sára kó wọn kó wọn tún ká wọn yẹ tó báyìí ti fún kalẹ̀ òní máa ti ń tiẹ̀. هو بعدين والله أعلم نعم بسم السلام عليكم وعليكم السلام Efforts and schools this project the money that lecturers collect from students concerns an assignment before collective self and attendance from schools to towns without the notice of new results. If it is allowed or kí ọ̀rọ̀ tí wọ́n rẹ̀ wọ́n ní ìpè ilé tí wọ́n rẹ̀ tí wọ́n rẹ̀ sọ owó kúrò ní owó tí owó tẹ́ẹ̀kì àwọn rẹ̀ tí wọ́n lò fún kan tó pẹ́ tó bá ṣe yóò pàṣẹ. tó bá ikú ọba fún ẹlẹ́tírà yẹn títí ẹni tó yóò máa ṣiṣẹ́ rẹ̀ fún ọ tí kò ní sí nǹkan tó gbà kú. kódà àwọn tí ní wọ́n pè ní ẹ̀rù tó lè náà àmọ́ ìwọ tí wọ́n kò ní kò ní pèlè rẹ̀ tó tó wọ́n kò mẹ́ta láti wọ́n bá jẹ́ pé wọ́n tó bá wù ní ibi tán àmọ́ nígbà tí wọ́n mú ibi tó ọkọ̀ ló ti bẹ̀rẹ̀ lọ tó bá ti ráńdà òsì yìí tó bá ti sanwó tó lọ́sàn-án gbàgbé àti tó wọ́n ti ṣe ẹ̀tọ́ ti jẹ́ kó o ní wọn lọ́nà tó ọ̀nà fún un lọ́dẹ kókó bá wà. torí pé kí ni kì í tó fẹ́ sí kí ní ẹgbà ẹ̀fẹ́ lẹ́tọ̀ọ́. nítorí wàá kíkẹ́ náà fi nǹkan ẹgbà ẹ̀fẹ́ lẹ́tọ̀ọ́ kí ẹ gba ah, ènìyàn kó bá lè dé òfin. àmọ́ nípa tó bá lè mú àdúrà kí ẹ yẹ fún un àkókò èrè yé tọ́ sẹ́mi òṣùwọ̀n àti bá lẹ́nu òṣùwọ̀n tó láti ń tẹ̀ dáhùn mùsùlùmí ní nǹkan tó yẹ kí n kọ́ àwọn tó wà ní wà fún pé ìrànlá tàbí èkó oníkíní kan fún àdúgbò wà fún ìlú a ní asán pé wọ́n ti di àpò ọdún mi kóra mi lọ tó tó burú lẹ̀ wọ́n bọ̀ wá. ما حكم من دخل المسجد فقد تم الخطوط الأول هل يجوز أن يسجد واحدا من الخطوط الأول من الغواية؟ tí ó ní pípé òun náà dádúró lẹ́yìn ìròyìn ká púpọ̀ adádúró lórí ìròyìn ọ̀rọ̀ ẹni tí wàá lè tún lè ní ju ìpè ìrètò láti èyí báyìí lè tó ní o. àmọ́ tí wọ́n ti tún tó wọ́n lọ wá kù ní wọ́n ló dé síbẹ̀ lómi náà tó lè dé báwọn náà tó dúró kí ó lọ dúró lẹ́yìn tó ní ìlú tó ọjà náà tí wọ́n pẹ̀lú yẹn. كتير لا يقبل لا صلاة لمن صلى وحده خلف ولا ألف صف نقول بني كتير يقول لذا جنوبي نتوك الوعوية ولا لا يقول لك دعا أنا بشكل كين تقوليا قولنا بجا جنو تو كلمة تكون àìsàn tó ti kó ni tí o dúró lẹ́yìn rẹ̀ but àárín tó jẹ́ ọ̀nà ọ̀gbẹ́ ìlọ́ọ̀nù السلام عليكم رحمه الله تكون بالدعاء والصدقة هل هذا حديث؟ إن كان حديثا كيف نستخدمه وفي شعبه؟ إلا أن هؤلاء الذين يفعلون الدعاء الدعاء والابتداء الكوميونتي يرجع بك كده ليه لا هو تكون بالدعاء والصدقة وفي حديث النبي صلى الله عليه وسلم ماشي حديث òun ti àti sàmẹ́rì tó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn kàn rán kalẹ̀ ni tó àdúrà àdúrà wà sàmẹ́rì ká ṣe fún òkú ọ̀nà ọ̀pọ̀ ọ̀rọ̀ yẹn wà ń lọ papọ̀ mọ́ àdúrà àti sàrà kì í ṣe àti sàmẹ́rì pẹ̀lú ọ̀pọ̀ ọ̀gbọ̀n náà. kẹ́ tó kù bá jẹ́ pé ìlọ́wọ́